is forty-five àbí forty Thank you. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال أبو جعفر الطحاوي رحمه الله تعالى فهذا جملة ما يحتاج إليه من هو منور قلبه من أولياء الله تعالى وهي درجة الراسخين في العلم لأن العلم علمان علم في الخلق موجود وعلم في الخلق مفقود فإنكار العلم الموجود كفر وادعاء العلم المفقود كفر ولا يثبت الإيمان إلا بقبول العلم الموجود وترك طلب العلم المفقود adọ́pẹ́ fún ọlọ́run allah subhanahu wa ta'ala àtọ́rọ sọlátù fún anáduwa muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run kí mọ̀ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará ilé ṣe ọlọ́run ọba kí mọ̀ bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́kùnrin wa àti lóbìnrin wọn lọ́la hawla wala quwwata illa billah ní tẹ̀síwájú نوري البيع على عقيدة الطهاوية كتي أبو جعفر الطهاوي رحمه الله تعالى عام تسواج نوري هكو 45 يعني lẹ́yìn èyí tí a gbé yẹ̀wò ní ìsẹ̀ tí ó lọ kókó 44 àfáà sọ fún wa pé wà á sùlọ alqadari sẹ́rọ lọ́yù tààlà fẹ́rẹ̀ kálíkìlì àti ṣàlàyé lórí point forty four yìí ní ọ̀sẹ̀ tí ó lọ wípé ìpínlẹ̀ alqadar ìtí à ń pè ní kádàrá àti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ sẹ́rọ lọ́yù tààlà fẹ́rẹ̀ kálíkìlì kọ̀kọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀dá rẹ̀ lẹ́mìyẹ tọ́lẹ̀. على ذلك ملك مقرب ملائكة يسمى الله وبجوف ونيما نقاري ولا نبي مرسل bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbé dìde òun náà onímọ̀ nípa ẹ̀ wọ̀tá àmọ́kú wọn náà lọ́rọ̀ fi ìdálẹ́kẹ́ tẹ̀rí ẹ̀ tó lè ṣe bìlẹ̀n ìmọ̀ wá sọ̀rọ̀ àsọ̀bó àsọ̀wọ́nú àti ìmọ̀ ṣe ìwòye sí nípa ọ̀rọ̀ kádàrá ní ìwúye sí tí ó ti ń do eléyìí dẹ̀ríyà tún alxidnad ọ̀nà tí máa ń múyàn dẹni yẹpẹrẹ ni tí máa ń múyàn di olórí ibú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run wàsúlẹ̀mọ́ lẹ́hìrìmán akasọ tíyàn bá fi lè gún kíyàn oníjó lórí lẹ́dàá ni wàzára jẹ́tú ẹ̀tọ́ gbéyà ni bákan náà ìpele ìkọjáàlà ìjọlórí ibú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni falhazar kúlẹ̀ alhazar min dhalika tó bá wá níbẹ̀ oníkálukú wa lọ́dọọdún wa níjọ níjọ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wa lóní mímọ́ wa àti akẹ́kọ̀ọ́ wa ká ṣọ́ra gbogbo ara ni ká fi ṣọ́ra min dhalik kúrò níbi nọ́bọ̀rọ̀ wọ sí kírun wọ́wọ́ síwọ́sà ó dájú pé ọ̀rọ̀ kádàrá òun dọ̀rọ̀ tí a sọ pé a fẹ́ tẹ̀bàtì a fẹ́ ronú nípẹ́ a fẹ́ sọ̀rọ̀ àsọwọnú àsọbó nípẹ́ wọ́wọ́ síwọ́sẹ̀ tẹ̀ ká sì sọ́ra ó dájú pé ọ̀rọ̀ kádàrá kọ́ ni tó dájú pé a máa ní àbí yòrò yòrò yọ ọkàn wa lá tẹ̀lé lé lórí ká ṣọ́ra kúrò níbẹ̀. فإن الله تعالى طوى علم القدر عن أنامه torípé ọlọ́run allah subhanahu wa ta'ala ó ká ìmọ̀ nípa kádàrá ó ká kúrò lórí gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá ò ní ìmọ̀ nípa ẹ̀ wa nahahum àwọn ọ̀rọ̀ mi ọlọ́run sì kìlọ̀ fún oníkálukú nínú ẹ̀dá láti máa najú wò ó kama qala ta'ala fi kitabihi gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú al-Qur'an al-Karim la yus'alu àmà yẹfọ̀ọ́lù wọ́n mú yóò sàlẹ̀ ẹnìkan kì í béèrè lọ́wọ́ ọlọ́run nípa tó lọ́n bá ṣe nípa tó bá ṣẹlẹ̀ fẹ́ dá ìwọ ọlọ́run wáyé tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ sí mi wáyé tí yóò fi ṣẹlẹ̀ sí mi wáyé tẹ́lẹ̀ fi rí bẹ́ẹ̀ kí ló dé tẹ́lẹ̀ yóò fi rí bẹ́ẹ̀ kí ló dé tó fi dúdú tí ò pupa kí ló sì bẹ̀rẹ̀ tó fi pupa tí ò dúdú kí ló mú tó fi ga tí ò kúrú kí ló dé tó fi ní tí ò ní kí ló dé tí ò fi ní gbogbo eléyìí àìbèrè lọ́wọ́ ọlọ́run bá allah subhanahu wa ta'ala sàmán sáà lima fàáyé àfáàní ẹnikẹ́ni tó bá bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run wá ìtẹ́lẹ̀ fi rí bẹ́ẹ̀ faqad radda hukm al-kitab ẹni yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run ẹni lè ó ti dánú ó ti dánú ni wọn radda hukm al-kitab kana min ẹni kan sì ní da ọ̀rọ̀ ọlọ́run ọba nù kẹ́ni náà kó ìran kẹfìrí point forty four yìí tá ṣàlàyé fún tá túmọ̀ yìí òní tí a gbé ní ọ̀sẹ̀ tí ó lọ tí a bá gbàgbé àrẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn gbólóhùn tó yẹ ká mọ̀ ká ní àgbọ́yé ìsìláàmù lé lórí tá a bá gbàgbé nínú tá a sọ fún wa òun náà ni a sọ kí ni wọ́n pè ní alqadar ìran mélòó òun náà ni qadar ló pín sí bákan náà arkanu alqadar tá a bá gbàgbé a bá ti gbàgbé kíká ṣe tẹ́sì ránpẹ́ àríkánu lè sọ́dà àwọn pé kò sí ń tá ní kò sí ń tà lè fún wa àdá lè fún wa pé ní bàbá yóò gba súwìtì àbí ẹni bá gba náà aṣọ ìjọba tó ń lọ àṣọ rẹ àríkánu sọ́dà tán àríkánu sọ́dà mélòó ni mọ̀rọ̀ tíbùlù sọ́dà orígun sọ́dà mélòó ni mẹ́rin ìjọba tó ń lọ bẹ́ẹ̀ yóò bá ti mọ mẹ́rin ni ó tọ̀ ò nígbàgbọ́ nípa al-qadar alákọ̀ọ́kọ́ al-ilm ẹlẹ́ẹ̀kejì al-kitaba ẹlẹ́ẹ̀kẹta ẹ má ju èrò alùsùnà kì í ju èrò ẹ́ ẹ́ tẹ̀sí níyàpọ̀ ẹnu ni alìmọ̀síyà ẹ ti pé mẹ́rin àrí àwọn tó ń sọ ilé ìsọ àlè rọ́dà المشيئة في الخلق العلم والكتابة المشيئة الخلق هذه أركان القدر الأربعة هم قدر أمينين وسيبا كما جسكوس قدر على وجه إجمالا في الصمري نيو سوني با اوكو ميري نيو torí ẹ lẹ́yìn ọba ti gbàgbọ́ lọ́wọ́ ọba ti ní màá síwájú kí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tó ń wọ́n ṣe mùsùlùmí báàbá ti gbàgbé gbogbo tó ṣẹlẹ̀ yín bẹ́ẹ̀ àkọsílẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n tó ń wọ́n ṣe mùsùlùmí báàbá ti gbàgbé gbogbo tó ṣẹlẹ̀ tá a rí wọ̀nyí ọlọ́run ló dá gbogbo ẹ̀ àtàwa ti ń tàn sọ àtàwa ti ń tó ń ṣe wá àtàwa ń tá a lérò bó yẹ kí ó ṣe wá tó ń ṣẹlẹ̀ míì ọlọ́run ló dá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ti gbà bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá nìyí ọba lè wí lè ṣe ni ohun tó bá wù ní máa ṣe ohun tó bá ṣe sí ní àìbí ohun ò bá sì ṣe sí nìyí àìbéèrè pé wáyé tó fi ṣe bẹ́ẹ̀ báyìí lè gbẹ́lẹ́ iná yàmá ó ń dáhùn kí ṣe mùsùlùmí ṣókẹ́lẹ́ wọn iná léyìí wọn iná torí ẹ ẹ rí i pé ó ti wà dàrájà àwọn ọmọ dàrájà lórí ahọ́n gbogbo ọmọ nìyẹn. a rí i pé àánà mọ́ ń fọ́ọ̀tì ara wa àmì ìdá mọ̀ pé ẹgẹ́ mi bí àǹkà kan bẹ tí arògbóyẹ nǹkan arògbóyẹ arò kìíní yẹn arògbó máa ṣẹlẹ̀ ni kò wá padà wá ṣẹlẹ̀ tàbá fẹ́ fọ́ọ̀tì ara wa ń bẹ̀ ìmọ̀ ní síwájú yẹn láti wa. ẹ̀wọ̀n bí náà lé nìsín báyìí kí jùmọ̀ àdàlà ti jáde ní adé programu ní Anthony ní Anthony bẹ́ẹ̀ nípa jẹ̀mọ́ a sì ń débẹ̀ látàfọ̀ ok sọ̀rọ̀ kó dọ̀ kó dọ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ àtàn ṣubú lóṣòdì ó fa kódà wákàtí méjìlá lọ tí mọ́tò rèé nìkan ọ̀nà tán nu ọ̀nà míì wà nánà sùúrù lérè àbí nítorí àwọn yóò mọ̀ sọ mọ́tò yìí pé ah àdẹ̀wà mọ̀ wípé ọ̀nà yìí máa dùdù àbí àdẹ̀wà ṣe kíni mọ̀ ṣẹ̀rí àìmọ̀ tá a mọ̀ yẹn ọlọ́run mọ̀. tó dájú pé mọ̀rọ́tò bí kọ́dàr al-arba àwọn ipò kádàrà tá a rí mẹ́rin lè kékeré ni fọ́ọ̀mù ènìyàn àmì ìdọ̀wà mọ̀ kó ìdọ̀wà mọ̀ ìdáhùn tó kí ni ẹ̀ máa ṣe léṣe o ní ìdá mọ́ bí tí mo rán kó kó jiná ní ìmọ̀ kó máa pẹ́ ní ìmọ̀ kó máa pẹ́ àwa làwọn ò mọ̀ allahu subhanahu wa ta'ala ya'lamu kulla shay lahu al-ilmu sabiq ìmọ̀ tó gbáwájú ìmọ̀ tó ṣíwájú gbogbo ẹ̀dá ń bẹ pẹ̀lú allah subhanahu wa ta'ala so a ti ṣàlàyé lórí point forty four yìí lẹ́sẹ̀ tí ó lọ ẹ̀ wá rí point forty five yìí. tecmila ìpè point forty four ni ìpè tecmila náà ń pè báwọn àfààní fàhálà jùmùlá ya mo yẹ tájú ilé yìí mọ́nàwá mọ́nà mi náà wọlé ilé yìí ta'ala ó ní tó ń sọ sókè yìí tá ti gbéyàwó rí ó ní òun ni àkóso ọ̀rọ̀ ní tí gbogbo ẹni tí ọlọ́run bá tan ìmọ́lẹ̀ sórí ọkàn rẹ̀ tí ó mà nínú àwọn ẹni ọlọ́run nípa kíni nípa alqadar gbogbo ẹni ọlọ́run bá tan mọ́lẹ̀ sọ̀tọ̀ rẹ̀ torí pé kìí ṣe gbogbo ènìyàn náà lọ́lọ́run tan mọ́lẹ̀ sọ̀tọ̀ rẹ̀ ń nínú àwọn ẹlòmíì kọ̀dà hàbìlẹ́mọ̀ lọ́hùn nùfúsàhùn òkùnkùn lọ́lọ́run dà sórí ọkàn wọn irú wọn lẹ́ẹ̀mọ́ tí wọ́n ní wọ́n mọ ẹja kádàrá yàn irú wọn ni wọ́n mọ tako ìtàn nínú òpó kádàrá irú wọn ní ẹ̀rí tó sọ wípé ìtẹ̀sọ́lọ́run nínú wọn àjàbíríyà kan nìyẹn nínú wọn alqadariya aljabiriya àwọn sọ yìí ọlọ́run ti kádàrà gbogbo nǹkan ọmọ èèyàn ń kọ́ rìmúùtù ni tó ti sìn wọ́n ní ọmọ èèyàn àti ìṣe gbogbo ẹ̀ pátá ọlọ́run ti ẹ̀ so ọmọ èèyàn ò ní nǹkan kan ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún rẹ̀ ẹ jùmọ̀ ẹni pé wáyé tó fi kírun nígbà tẹ̀sán kò kírun yẹn lè yẹ kẹ́ ti mọ̀ pé kò tó ni tó bá sì pààyàn náà ẹ má dáa wáyé tó fi pààyàn sọ bẹ́ẹ̀ rọ́bọ́ọ̀tì ni àwọn jàbúrìyà nìyẹn ẹgẹ́ tẹ ntí àwọn dìmú nọ̀dọ̀ríyà tí wọ́n ní wípé ẹmọ òkú sáfẹ́wẹ̀ yorùbá wọn pòwe kí wọ́n ní òkú kì í fi kíní kan pamọ́ fún ẹni tí ó wẹ̀ àbí kì í paná pamọ́ fún yà wọ́n wẹ̀ mí o mọ́tò sọ́dọ̀ mi o àgò tí kú èèkú àẹ̀gbẹ́ mi ẹ̀ fífọ́ àìmọ́fọ̀ àìnú jẹ́gbọ̀n wáyé àìnú nínú ẹ̀mọ́fọ̀ ṣọlọ ẹ̀mọ́fọ̀ tán ẹ̀yìn mi lẹ́fọ̀ ẹ̀kọ́fọ̀ wọ́dọ̀ ẹ̀kọ́fọ̀ ẹ̀yìn òkú ìsọ̀lẹ̀ yìí torí lè jẹ́ sí pé òkú àwọn ará ń yí lọ yìí bọ̀ àbí àwọn jàbẹ̀rí àgbà yìí pé bọ́mọ ìlúwe sí láyé nìyẹn ọ gbogbo ẹ̀dá òṣèré nìyẹn àbọ́ọ́lì àlùmọ́ọ́mì àlùkáfíìn alẹ́lẹ́lẹ́ àlàáde eh, gbogbo ọmọ ènìyàn bó ṣe rí nìyí ẹ dákun tá a bá wo tí wọ́n sọ yìí a rí i pé wọ́n fẹ́ ṣe tààtì ìlú sẹ̀ríà wọ́n fẹ́ fẹ́ fi ọlọ́run yàrá rè torí ẹ̀bí lè sọ pé wáì tó ti ṣe báyìí àní lè báyàn wí kò sí kọ̀dọ́ọ̀hù kò sí ìdájọ́ mọ́ àní lè fọ́ sí ẹni tí kò sẹ́lẹ̀kẹ̀ sẹ́ǹgbọ́n mi yé olórí fún alápẹẹrẹ irú wọn ní ẹsẹ Umar bin Khattab radiyallahu ta'ala anhu tó jalè Umar ah, ní a ah, wọn ló jalè bẹ́ẹ̀ ni àwọn jẹ lọ́wọ́ ọmọ ah, jẹ mi lọ́wọ́ Ọlọ́run ló kọ tó máa jalè ìròrí àwọn jàbáríyà ni jábírí lẹni tó bá fi nírò rí yẹn tó rà sí pé kò fẹ́ gbà wípé òun ní làákàyè òun ní ìgbọ́rọ̀ òun ní ìríran ẹ́ tọ́lọ́run fún òun tóun ó lè ṣẹ̀ṣà òun ò gbà bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ làwọn pè ní kí ni jàbírí àlìjàbíríyà onírúurú wọn wọn ti wà tipẹ́tipẹ́ ìrànlẹ́ kejì òun làwọn alùpàdàríyà alùpàdàríyà kọ́dárò àwọn eléyìí tẹ́kọ̀ àwọn eléyìí gbà nígbà padà gbọ́ àbí àwọn tó àti gbogbo ẹ̀ sí kíni nínú kíni tí wọ́n rà wọ́n lé àwọn ò gba kádàrà àìgbà kádàrà wọn tí wọ́n gba kádàrà ó ń la wọn wúlà máa wù sún náà fi ń pè wọ́n ní kíni kàdàríyà èyí tí wọn ò ní gbàgbọ́ sí náà fi sọ wọ́n lórúkọ. dáhùn sọ ni wípé no wọ́n sọ fún wa wípé ọlọ́run ló kọ́ hmm. ọlọ́run ló kọ́ kíni ọlọ́run kọ́ ló kọ́ kankan òpin kankan ní tó bá ń ṣe bó ṣe wù ẹ ló fi ṣe tó bá dẹ̀ fi ṣe tán lọ́lọ́wọ́ ṣe àmọ́ ẹ pé òkè ní tó fẹ́ ṣe lélẹ̀ <laughs> ṣe pé ọ̀rọ̀ ti di wọ́dà ni àwọn eléyìí àwọn eléyìí kọjú sínú igbó àbáwọn eléyìí já sínú igbó àwọn eléyìí já sínú omi wọ́n já sínú odò àwọn méjèèjì wọn ò sí lọ́nà so bẹ́ẹ̀ sì máa gẹ́ẹ̀tì ìròyìn wọn nìyẹn àwọn jàpìríyà tọ́jú báyìí àwọn kọ̀dàríyà ńkọ́ àwọn tọ́jú báyìí bí wọ́n ti rí nìyẹn àwọn eléyìí ti ká dára nílẹ̀ jàpìríyà ti ká dára nílẹ̀ àbí àmọ́ àfọwálù ìbàdí àfọwálù ìbàdí iṣẹ́ ẹ̀dá. E khalqullah àbí ọlọ́run ló dá wa kasbun minal minal ibad àmọ́ mi ènìyàn ni ó wù sọ àwọn léyìí sọ yìí pé rárá àfọ́àlì ibad nínú àwọn jabaliya àwọn ní àfọ́àlì ibad iṣẹ́ ẹ̀dá àti gbogbo everything kò sí kásìlú mẹ́rin àwọn ṣe náfíù kásìbòlì àlàmẹ́lì wọ́n ṣe kásìbò ẹ̀ ọmọ èèyàn oníkẹ̀kan tó fẹ́ ṣe ń bẹ̀ àwọn lè àwọn ní ọlọ́run òní tó fẹ́ ṣe ń bẹ̀ so ọmọ ènìyàn ló ń ṣe gbogbo ẹ̀ àwọn lè ní ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ àwọn lè ní ọmọ ènìyàn ló ń ṣe gbogbo ẹ̀ àálùsùn náà wà lánàá àwọn méjèèjì àálùsùn náà ní àti ẹ̀dá àti ntẹ́dà ń ṣe àti ntí ó ṣe ẹ̀dá gbogbo ẹ̀ pátá kúlù min indillah min ilmillah ìmọ̀ ọlọ́run ni àmọ́ ọlọ́run fún ẹ̀dá pàápàá jùlọ ọmọ ènìyàn ó fún wọn ní kíni al-aql al-basar al-fuad ó fún wọn li kasbil a'mal láti lè fi ọwọ́ ara wọn ṣiṣẹ́ kótókóró lé kótó wá síwájú yẹn lè ní bẹ̀rẹ̀tìs bí tí yẹn fẹ́ lọ ṣé kí lọ sí lẹ́kṣọ̀ nìyẹn àbí kí lọ rẹ̀ nìyẹn àbí kí lọ sáàrò àbí kí lọ àbí àbí àbí àbí kí lọ lé ó pọ̀ ṣèlú èsì náà ọlọ́run mọ ibi tá a lọ ó mọ ó mọ tá a máa lọ àmọ́ kò sọ fún wa náà ìwọ wá padà wá kọ̀ǹkúlùdù látara yìí pé n ti gbọ́ nínú èrè ń jẹ ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run bó ṣe lóore ju kí èèyàn lọ jókòó ńlé kí máa facebook lọ kó máa tiktok lọ ó lóore ju kí èèyàn lọ jókòó ńlé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ìyàwó ọmọ máa jọ ẹ̀ tàkùrọ̀sọ máa sọ̀rọ̀ á yẹ kí n lọ sọ̀rọ̀ náà á mọ́ṣáláṣí orí bẹ́ẹ̀ gbogbo tí wọ́n rò mọ́ nìyẹn ti wá selection káàkì yẹn náà ṣe ní kíni káàkì wà bí bọ̀tí la ti máa ń pè nínú bẹ́ẹ̀ ní ta sọ fún wa lọ́sọ̀tò lọ́sọ̀tò. ó ní kẹ́límọ̀ méjì kan tá a ṣe yàtọ̀ là tá a ṣe yàtọ̀ méjèèjì wípé wọ́n máa ń papọ̀ àti máa ń sẹ́pẹ́rẹ́tì alikọdọrọ àti kiri alikọdọ àbí náà èyí tí yẹn wá rò mọ èyí tó gbé ẹ débi tó fi débi ọdọ òun náà gbélé yìí kọdọ òun tó gbélé e yìí pé orin ni pé ọmọ tòun pé ọ̀rẹ́ wa eléyìí ó dàlíkọ àbí ẹ kì í lọ ọ̀dọ́ wò nìyí kọ̀dọ̀ ìdásídé rí kọ̀dọ̀ òtíṣẹlẹ̀ àbí òtíṣẹlẹ̀ ẹ̀hẹ́n ẹ̀yìn tó fasára àbí tí nǹkan fi ṣẹ̀ náà pé ní kíni kọ̀dọ̀ ẹ̀ẹ́dì jẹun alẹ́ sùn tàbí níta ẹ̀jẹ̀ lọ́wọ́ mọ́ o ebi ò mọ́ o ẹ̀yin ó sì mọ́ mọ́ sì lérò pé tó wà nílé yẹn ni pé àánú àwòsàn àti ìfẹ̀sàṣẹ̀ ò mọ́ tèmi jẹ́ pé ẹja tútù ni mo rà kódà mi jẹun ọ̀sán dán kí lè bá ìdí jẹ́ bọ́lọ̀ máa fẹ́ olè máa jẹun bẹ́ẹ̀ o wọn lọ́wọ́ sì ní múyàn lọ tí wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ láyé wọ́n lè délé kí yọ jà á umu tọ́lọ́ ti bẹ̀yìn náà èmi náà ni ó tẹ́sí ẹni aláì ó dára ní ẹwu àtọ̀sọ́mọsí ní ẹwu inú mi kò ronú ni pé ah kì ẹni ẹlẹ́ni ẹ́ tọ́kọ́ wọn lálá kalẹ̀ báyìí ah èmi náà mọ mo ní ọmọ yìí mo ní kó lọ fi ọ̀sọ́ bẹ̀ ká máa kọ dẹ́dẹ̀ díẹ̀ ló bá lọ rọ́ ìwé owó yìí kékeré ah wọ́n náà ti lè jẹ́ ah, àbọ̀dé ẹ̀jẹ̀ ká ní káńtà tí máa sunmi ẹ́ bí mo ajá torí ẹja ọbẹ̀ tí yóò ẹja ọlọ́run tó máa ń wò ní jẹ́ńbẹ̀ sọ́kẹ́ so alùsùnmùnà ti wọlé jẹ̀mà alùsùnmùnà wọlé jẹ̀mà nínú ìròyìn alùsùnmùnà wọlé kìíní ahàlù alùbọ́sọ̀tù kí ni mo pè é alùbọ́sọ̀tù alùsùnmùnà bẹ̀rẹ̀ àrùn méjì nìyí bẹ́ẹ̀nà gáálí wà jáfín bẹ́ẹ̀nà jáfín wà gáálí gáálí òun làwọn tó kọjá là àwọn mùsọ̀rùtù àwọn alùtẹ̀fríìt ọmọ kọjá là àti jáfín àwọn tó máa ń ṣe kí ni àti ìfọ̀rọ̀ àti tẹ̀fúríjì gbogbo àlámọ̀ rí ẹ̀sìn pátá ibi tá lòsùn náà ti já lòsùn náà ẹ lọ wo dáadáa lẹ́yìn náà sọ̀rọ̀ fẹ́yìn náà kì láàrin orí ibú méjì ni ló fi ń bẹ láàrin ọjọ́ bí orin gbogbo mọ̀sáàlù tí alùsùn náà fi ń jẹ́ alùsùn náà bẹ́yìn náà gáálí ń fi bẹ́yìn náà gáálí ń fi hìn wàjá àfi mìíràn níteyà rahimahullahu ta'ala fi sọ ní àyíká nìkan sọ pé alkhair ìjẹ́ ẹni ẹ̀ṣà ìjẹ́ ẹni rí tọ́lọ̀ tó fi àwọn alùsùnà sí bayna sharrayni kí ni bayna sharrayni láàrin orí ibú méjì orí ibú òní nkọjá là èkejì ńgọ́ àtètò Ibn Qayyim jazaa rahimahullah ó ní ṣètọ́nì ní ọfà ọfà rẹ̀ méjì ni alákọ̀ọ́kọ́ tí mọ́ gọ́ta òun náà ní kí èèyàn kọjá là nínú ẹ̀sìn mùsùlùmí ti ń bẹ nínú ẹ̀sìn rẹ̀ rí àbí ìwà ta ọfà ọfà gùlówù tí ò bá bá tó yẹ àwa ta ọfà ọfà àti ètò tí ò bá bá tó yẹ àlùsùnà so gbogbo mọ̀sáìlì ẹ̀sìn pátá àlùsùnà bẹ̀ láàrin méjì bẹ́ẹ̀ náà jabaríyà wàlẹ̀ ẹ gbọ́dọ̀ lè ṣàlàyé ẹ̀yin ti ní ẹ̀kọ́ nípa alìlmù àwọn alìmánu bil qadari at-tafsili ṣókẹ́lẹ̀ alìmánu bil qadari at-tafsili kìí ṣe ọ̀rọ̀ yẹn kí yẹn mọ̀ ọ̀rọ̀ yẹn kí yẹn nímọ̀ nípa alìmánu bil qadari al-ijmali àmọ́ ń bẹ́ẹ̀ bá ti lè nímọ̀ nípa alìmánu bil qadari ó ti dọ̀rọ̀ yẹn kẹ́ lò ó gbogbo jàbàdíyà padà àwọn sábà tó ń jẹ wọn tó ń jẹ bẹ́ẹ̀ bí ìwà ìjọba abdullahi bin umaru tó lọ́wọ́ pé kó wà láyé ńgbà mi nígbà tí àdánwò àwọn pàdàríyà tó ṣẹlẹ̀ so ẹ̀yin ti mọ́nù odi lílò alùsùnà bẹ̀ láàrin jàbíríyà wal pàdàríyà tó bá ti di bíi masala wo ni masalatu alqadar ṣókè alùsùnà bẹ̀ láàrin. آه، الرافضة الروافض والخوارج تبقى بكيني مسألة الصحابة شكرا هذا السنن به لاني آه، لاني الجهنية الجهنية والمعتزلة تبقى مسألة الصفات والأسماء بيجي ما منو شكرا بيجي ما ونيه torí ẹ̀ bóyá padà tó gbé yẹ̀wò insha Allah al-aqidatu al-wasiyya ti Ibn Taymiyyah rahimahullah ẹ bá wọn ti pé a ti gbé yẹ̀wò sẹ́yìn tíra ń a padà tó padà síbẹ̀ insha Allah tíra pọ̀ lẹ́gàá lẹ́ mú wa so bọ́lá bá ní kẹ́mi wà dáadáa lágbára ọlọ́run á tún rí bí ti tẹ̀ nínú mọ̀júmú nínú al-aqidatu al-wasiyya tẹ́mi àfẹnilẹ̀ ibi tí a lè súnmọ́ àti ẹ̀tọ́ sí àwọn ọ̀tọ̀ wáyé fún nǹkan fi ń já lùsùnà gangan bẹ́ẹ̀nà hádà wà hádà bẹ́ẹ̀nà hádà wà hádà láti sùnà fi ń já lùsùnà ọlọ́run fi ní wákà zálìkà já aláàkùn ummatan wasata ọlọ́run nítorí ẹ̀ òun ṣe já aláàkùn kùn almuqatabun pátánì àwọn sọ̀hábà ọlọ́run ṣe wọ́n ní kíni ummatan wasata ẹ̀wọ̀n lẹ́yìn méjì àárín méjì lè máa wà ẹni mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó kọjá yàrá bẹ́ẹ̀ lẹ́nu mo pẹ̀lú àwọn tí ó ṣàṣètò ìtàkùnù ṣùwọ́dá alẹ́nà kẹ́ lè ba lè máa jẹ́ ẹ̀rí lórí àwọn ènìyàn wọ́n kún un rọ̀ṣọ́lù alaykum ṣahida àbábí ni ó sì máa jẹ́lẹ́rìí lórí ẹ̀yìn náà. lábẹ́ lẹ́yìn so àáfà Abu Ja'far At-Tahawi rahimahullah wa ni fàádà jumlatu ma yahtaju ilayhi man huwa munawwarun qalbuhu min awliya Allah ta'ala gbẹnikẹ́ni tọ́nà bá tan ìmọ́lẹ̀ sí ọkàn rẹ̀ ọlọ́run fún ní basirọ ọlọ́run fún ní mímọ̀ ní al-ilmu al-muhtaj al-ilmu al-muhtaj the needed knowledge ìmọ̀ tí yàn nídì fún láti lè gbọ́kọ̀dà ráyé ní tó ń sọ sókè yẹn gẹ́lẹ́ ǹjẹ́ ó mọ̀ náà nù kò ní mọ̀ jù bẹ́ẹ̀ lọ kò sì ní í ṣe àìmọ̀ tó bẹ́ẹ̀ wọ́n yẹ dáradá ti rọ sẹ́sìn náà fil bí a bá ti ní mímọ̀ nìyí àlàyé lórí tá a sọ lọ́sẹ̀ tó lọ òun ní ipò àwọn ẹni tí wọ́n ti dò nínú mímọ́ ẹ̀sìn àrùn àtúnṣe náà fún ẹ̀lì. lẹ́ẹ̀nà ìlmà ìlmàn lẹ́ẹ̀nà ìlmà tó dé pé ìmọ̀ ìmọ̀ olóńsọ. لأن علم القدر علمان ìmọ̀ nípa kádàrá méjì ni kò gbé mẹ́ta alákọ̀ọ́kọ́ ilmun في khalqi موجود ilmun في khalqi موجود òun ni ìmọ̀ tí ń bẹ lára ẹ̀dá tọ́lọ́run sì ṣe ní tẹ́dá lè mọ̀ ìmọ̀ tí ń bẹ lára ẹ̀dá tọ́lọ́run sì ṣe ní tẹ́dá lè mọ̀ yẹn ni ìmọ̀ nípa kádàrá lórí ẹ̀dá tọ́lọ́run sì ṣe ní tẹ́dá lè mọ̀. ó lè máa kọ́kọ́ ṣẹ́rántí ṣẹ́rántí mọ́ asọ́lásù náà. ọwọ́ mọ́ eléyìí àbámu ilmun filhalki mọ̀ọ́dúdú ilmun kadàrú filhalki mọ̀ọ́dúdú ìmọ̀ kadàrú tó ń bẹ lára ẹ̀dá tó ń bẹ lára wa mojud a lè mọ̀ àti ẹ̀mọ́ ni mo sún last week bẹ́ẹ̀ torí pé ìbára káfà lò ó dẹ́rù báyìí <laughs> ìmọ̀ wo ìmọ̀ kádàrá wo ló ń bẹ lára rẹ tí sọ̀rọ̀ sí owó rẹ. Okay àbí kí n ṣàlàyé síwájú díẹ̀ sí ṣe pé kádàrá òun ni kí ni ibi tí nǹkan ṣẹlẹ̀ sí àbí ẹ́ àwọn nǹkan kan wà ṣe pé kò tí ì ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ibi tó ṣẹlẹ̀ sí lélẹ̀ ẹgbẹ́ olùmọ̀dájú olùmọ̀dájú ìrìnà ìmọ̀ yẹn níbo lẹ́tọ́rí mọ̀ ọ́n. Eh, mọ̀júdù fìlìkìtàbí wa sunnah tó di yé ìmọ̀ yẹn bẹ wàsárùkù wàsárùkọ kí ni ókè ọwọ́ amólè ìjọba amólè ẹ má pa mi o ọlọ́run ló pọ́ mọ́ mi o kí ẹ fi kádàrá yìí ọlọ́run ló ọlọ́run ló ìlmùlùkálùkì ìlmù fìlìkálùkì mòjúd ìbẹ nínú tọ́lọ̀ ìbẹ nínú ṣẹ̀ríyà pé kí wọ́n ṣe kí ni yẹ́ẹ̀ tó náà ní ṣẹ̀ríyà alikádàrọ̀ ṣẹ̀ríyì mo sọ pé tàbírù sí àfa lò òun ló dẹ́rù báyìí ṣé sí ẹ ti mọ̀ pé o lè kí ni kádàrọ̀ o lè daniya tí tó jẹ́ kínní tí ò lọ́kọ́ lé bíkírù kí ni kádàrà rẹ̀ dáníyà tó dẹ́ fẹ́ yíbù kí ni kádà rẹ̀ rọ́jùmù àbí kèfèrí tó kú kí ni kádà rẹ̀ ẹ́ tó tarara bí kádà rẹ̀ kádà rẹ̀ tiẹ̀ nìyí tó bẹ́ẹ̀ bá ń ka alukur'an lẹ́nu rẹ̀ oṣù wa ní alukur'an lẹ́nu bẹ́ẹ̀ lẹ́nu oṣù wa ní sunna anabi sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni sókè ìyẹn ni ilmun filhalki mawjud kò pamọ́ tánà aláwọ̀ aláàmù pọ̀ lélẹ̀ ní ti kọ́dà aláàmù náà lọ ọlọ́run ti fi mọ̀ wá kò sẹ́yìn tí ó mọ̀ gbọ́balẹ̀ ka kùránì ń gbọ́ wá sí i àbí ẹni bá ti ṣàbòsí yóò jẹ́ ìyàbòsí rẹ̀ àbí nínú alukura nìkan ni wọn lọ́dún wàlá kún fìlìpì sọ́ọ̀s hayatun ya olè alibab ọlọ́run ló ń bẹ fún yín alẹ́kì sọ́ọ̀s ẹni bá ti pààyàn wọ́n pòun náà ni ìjọba pòun náà kẹgbẹ̀sán so قدر القدر كده الشرعي يكله ẹlẹ́ẹ̀kejì wà ilmun filifalki mofud ìmọ̀ nípa kádàrá ìmọ̀ nípa tí ó ṣẹlẹ̀ sí ẹ̀dá ṣẹ́díyé mofud àmọ́ ẹ́. Eh? kò sẹ́ni tó mọ̀ nípa ẹ̀ ìmọ̀wó ni ẹ̀jẹ̀ wọn. ẹ̀fì ẹ̀tùwé kọ̀ báyìí alikadar alikawo nínú yẹn sọ́tọ̀ bá a ti jókòó bá lọ yìí ọlọ́run ló mọ̀ lọ oníkálukú wàláì kò sí tó lè kátà lùkọ̀rọ̀ àdéhùn tó jẹ́ kó mọ̀ láre kò sí tó lè kà kò dẹ̀ tí wàá tó lè gbọ́ mo ti gbọ́ ọ̀la mi ọ̀la mi ọ̀la ẹ̀ ìgbà tí wọ́n secondary school ọmọ wí ni I want to become an engineer at the end of the day eh, eh, roadside mechanic and I want to become a pilot at the end of the day. Tí yẹn ti gbádùn bẹ́ẹ̀. Ẹ̀yọ́ ni ṣe àwọn àwọn àwọn become a graduate at the end of the day. Primary school gan kò parí nígbà tí kádàrà gbáwájú tí gbogbo ẹ̀ ọlọ́run bàbá lọ́mú ya lọ àwọn mọ̀lẹ́bí orí tí ẹrù wọ́n kàn lọ jù sódà ẹnìkan ni ibi tó dẹ̀gbà sínú. torí ẹ̀ bí yàn bá ronú padà sẹ́yìn tó bá jókòó ó rí i pé ọ̀gọ̀rọ̀ ọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nígbèésí ayé èèyàn yes èyí tó wúyàn wà ń ni pé ah eléyìí tó ṣẹlẹ̀ ni alihamdulilayi mo ti fẹ́ lélẹ́yìí àmọ́ ọ̀gọ̀rọ̀ rẹ̀ tó bá rò ní dáadáa àwọn tí ó jẹ́ ìyàlẹ́nu ni ọ ó kàn bá rẹ̀ ń bẹ̀. ìmú èyí tí ó ṣẹlẹ̀ sí wa tó dá sí pé ó ṣe déédéé èròǹgbà wa náà àwọn àmọ̀ pé ọlọ́run ló máa kọ́ ni o kì í ṣe wípé bóyá nǹkan kan bẹ tó sọ nǹkan yẹn di àgbọ̀dọ̀ mọ́ mi. torí pé ẹlòmíì tó náà rò bí wọ́n ṣe rò ó at the end of the day ibi tí wọ́n bá rẹ lẹ́yìn wọn bá rẹ mbẹ́ wọ́n bí wá sínú islam ni alihamudulilayi lẹ́yìn adé mùsùlùmí but sábàdí àkọ́kọ́ ni kíni wọ́n bí wá sínú islam sínú àwọn tó wá bí ẹ sínú islam yẹn lọ́wọ́ mú islam yẹn dúró nìsín ó ń kọ́ wọn láì ń bọ̀ ẹlòmíì ni wọ́n bí sínú islam kódà àwọn tó ń bí gan nìyí àfáà ìyá lásàlásù ìyá oníkéwòn ìdílé wọn gbọ́n oníkéwòn àmọ́ lẹ́yìn òun kò lè sọ pé mùsùlùmí lò àìmọye tó ń ṣẹlẹ̀ níbi ìta ayé ọmọ yẹn bẹ́ẹ̀ torí náà ẹni tí ò lè sọ àná wa kò lè sọ ọ̀la wa ẹni tí ò lè sọ àná wa kò lè sọ ọ̀la wa gbogbo àwọn ọmọ lọ yẹ nǹkan wo orí wọn ò pé ni wàláì min asfahi nurse I ni the the most stupid person ẹni tó fẹ́ yẹn nǹkan wọ̀ ó fẹ́ wo future rẹ̀ jẹ́ kókó sọ fún ẹ páàsì rẹ náà tó sọ fún ẹ páàsì rẹ secondary school tó lọ mélòó ló kà ń bẹ̀ primary school tó lọ mélòó ló kà ń bẹ̀ nígbà yà rẹ̀ bí ọkọ ló ṣẹlẹ̀ ẹ́ nígbà tó kọ̀kọ́ bàlágà kí ló ṣẹlẹ̀ níbo ló gbé níbo ló gbé rí wọn ò lè mélèé ẹni tí ò mọ pass kò lè mọ future ọlọ́run tó ní pass náà ló mọ future wa torí ẹ kò sí tí yàn lè kà kò síbi tí yàn lè nímọ̀dé tí ó wà ní òun fẹ́ mọ̀ nípa alikadaru alikawuli sókè torí ẹ̀ láyé ti gbára lé sábàbí a máa ń gbára lé Allah wal musabbib ọlọ́run ti mẹ́jọ́ wà jẹ́nà ọ̀fàm ó lè ti mẹ́jọ́ wọná ọ̀fàm bó ṣe rí nìyẹn àmọ́ wọ̀ ọ́ níbo ló wọ̀ ọ́ kí wọ́n wọ̀ right research níbẹ̀ lọ́nà fi ti mẹ́jọ́ ìjọ́jú wọ̀ náà ìwọ náà bá kọ mímọ́ wọ́gbọ́n mọ̀lẹ́mí ara yìí pé ó ṣàbòsí fẹ́mi ara rẹ̀ torí ló mọ pè ní iná ìyá ló ó sì mọ tán pè ní àjẹ́ ìbàdàn ni ok wọ́n á bí ẹ ní tìlé ayé ẹ mọ̀ wò ó wọ́n bí ẹ ní ayé nínú kí wọ́n fi ẹ sínú náà àti kí wọ́n fi ẹ sí hòtẹ́ẹ̀lì Sheraton hòtẹ́ẹ̀lì ẹ̀wọ̀n ló fẹ́ ẹ sars kò ní ẹ bá sọ yín láéláé àti sars ẹ ìgbẹ́ náà bá ti kára àti òfin sínú ẹ ni ẹ kódà tó bá ń sọ yín pé àjẹ́nà lòún fẹ́ àbí tó máa ń gbé lọ́rùn iná yóò mọ̀ pariwo ní irọ́ hòtẹ́ẹ̀lì mo fẹ́ ooo tó fẹ́ yà. torí ẹ ìmọ̀ nípa kádàrá lórí ẹ̀dá ìran méjì ń bẹ ilmun filkhalki mojud wa ilmun filkhalki mofkud tí mofkud ni ẹ̀dá kan mọ́ o àwọn ayàtẹ̀ mọ̀ ní al-Qur'an al-Karim bíi èyí tí yóò mọ̀ sọ fún wa nípa ribiyad àwọn tó pamọ́ tó pamọ́. قال أنا أعلم الغيب والشهادة أعلم الغيب والشهادة نبقى أنصر نبقى علم في الخلق مفقود النبي صلى الله عليه وسلم إن مصاتب الغيب خمس ققر ققمان لا يعلم إلا الله حسين تقول لما نبقى في الله هو كاية بين مصاتب لقمان إن الله عنده علم الساعة ọlọ́run ló mọ̀ gbà tí sáà kí ni túmọ̀ ẹ̀ ẹ́ kí ni túmọ̀ ẹ̀ ẹ́ bàtà yìí máa parẹ́ ṣùgbùrọ́ nìyẹn ṣùgbùrọ́ màtí wọn ó kù kéènì ó kù méjèèjì kò àti ṣùgbùrọ́ kò ìgbà tí gbogbo ilé ayé parẹ́ ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n ìgbà tí ilé ayé ẹnì kọ̀ọ̀kan ó parẹ́ torí ẹni bá ti kú ilé ayé bí ẹni parẹ́ sókè so àdéhùn <laughs> kan wà lóko lálàáfíà àmọ́ gbọ́dọ̀ wọn fáṣí náà ń lò àmọ́ àdéhùn láyẹ̀ sí rárá Ànábì sallallahu alaihi wasallam ní man mata qad qamat qiyamatuhu ẹni bá ti lè kú àlìkíyàmọ̀ ti fi dénú kò lálàáfíà sanadan àmọ́ ìtumọ̀ àdéhùn nǹkan ó jókòó bí yàrá ti kú ilé ayé ti parẹ́ nù ilé ayé ti parẹ́ ilé ayé ti parẹ́ tọ̀ ó wá kúndọ́ kejì ẹ̀rọ àti lóko ti parẹ́ ó ti parẹ́ <laughs> inna Allah indahu ilmu sa'a ọlọ́run ló wọn lọ́wọ́ ọba nìkan ló ń bẹ lọ́dọ̀ òun nìkan ilmu sa'a nígbà tí gbogbo ilé ayé ti parẹ́ àtìgbà tó ní kálukú wàyí láti lọ gbẹ́yì rírọ̀ òjò ọ̀dọ̀ ọlọ́run ọlọ́wà wà máa tẹ́tẹ̀rì náà sọ máa da tẹ́kítì gàdàn ẹ̀dá kan ò mọ tí ó jẹ́ lọ́la aláàlú bá àyíká pé kò sówó kò sówó yìí bọ́lá bá lásìkò tó gbóró títí náà ni ah, ó lẹ́nìkan báwọn àmọ́ dáadáa lẹ́kọ̀ọ́ yìí ah ìyá máa jẹ́ òòlù. Allahu Akbar iná tó tani ní orílẹ̀ ni kò sí kankan onísúnnà ni nígbà gbogbo ẹ lélélélélélé ló bá lọ lọrin gbàdágbò láàrin ọdún méjì báyìí jẹmọ àwọn Toyota Camry twenty fifteen ló lò ó ní náà jẹ̀mọ́ ìgbàbàdà tòní tó náà nù kò sí tó lè tọ́pọ̀ ẹ̀ àbọ̀tò ìbá ti tòkò tó náà nù kò sí tó lè mú wá. bẹ́ẹ̀ni allahumma la mani'a lima a'tayta wa la mu'tiya lima mana'ta wa la yanfa'u dhal jaddi minkal jaddu. wa ma tadri nafsun bi ayyi ardin tamut. ẹ̀dá kan mọ̀ ibi tí ó kù sí èyí tá a ti fò ní wàyà alágbọ̀nfẹ́ arham ètí ń bẹ nínú àpò olùkẹ́ wàyà alágbọ̀nfẹ́ ni ń bẹ nínú ọyàn ẹ̀yẹ́ ẹ̀sọ́ ọmọ ni àbí ọmọ yẹn wá sàlàyé ẹ̀ fún wa ẹ̀mọ́ ẹni wọ́n ti ti ọkùnrin ni ọkùnrin ni dákun skul lọ skul ni lọ tani ni ìdí ìgbà àpè ọ̀pìlẹ̀pà ni àbí nẹ́pọ̀ ó ti hàn fún nígbà mú secondary school ní ìlọ kí ni ó jẹ kí ni ò ní jẹ kí ni ó dì kí ni ò ní dì ìgbà wo gangan gangan ni ó fàyè lẹ̀ ta ni ó mọ̀ ta ni ò ní ta ni ò ní mọ̀ gbogbo eléyìí dídélì ẹ̀ ìgbẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kan mi kò dẹ̀ sí scanning machine lọ́dọ̀ wọ́n tara ẹ̀yà jẹ ẹ̀ka ní ẹlẹ́ta lódò kílẹ̀ kan application kan ó wà ní kílẹ̀ kan wọ́n ti báyìí tó bá ti fọ́ sí báyìí ó máa sọ fẹ́ràn rò ah, sùn ẹgbẹ́ ni ọ́ sùn ẹgbẹ́ òyìnbó gan òní ṣé àwọn kìnnìún lè gbọ́dọ̀ àlọ́ nù ábẹ̀dẹ̀ àwọn aláṣẹ ọmọ ènìyàn ló ṣe gba àwọn kìnnìún ẹ̀bùn ṣe ń gbẹ́jú mi gbèjúlẹ̀ wọ́n á ní kí wọ́n gbóhùn kó tó bẹ́ẹ̀ <laughs> ẹ̀bùn ṣe ń gbé ah, mọ́gbẹ́ni mọ́gbẹ́ni ìmúniọ́ so wọn lè gbọ́n jù wá lọ kò sí lẹ́bù tẹkinọ́lọ́jì náà la yé yìí kò sí torí ẹ̀ ìmọ̀ general ìmọ̀ méjì ni ìmọ̀ kan bẹ ìmọ̀ tayé ni ìmọ̀ tayé àdádálẹ̀ lè wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni ìmọ̀ tayé a máa tí a máa gbé ìmọ̀ tayé a máa yí padà ó ní adúgbò náà ìjọba wa sọ pé ọmọ tó bá wọ yunifásitì nísìn tó dẹ̀ jẹ́ art student wọn ní di mathematics mọ́ àbí tí kò ní yí padà ó ti yí padà náà nù ìgbà tó ń lo two three four ìgbà tó ń lo six three three four ìgbà tó ń lo bóyá bóyá one four six lẹ́sìn kò sábúrú ń bẹ̀ táwọn òbí táwọn bá rí wípé yóò wúlò fún àwùjọ náà ni wọ́n mọ̀ yí sí àmọ́ ìmọ̀ tí kì í yí òun ni àlẹ́ ìlú àrọ̀bàní ìmọ̀ ẹ̀sìn gẹ́gàn ìmọ̀ ìjọsìn ìmọ̀ ìgbàgbọ́ ìmọ̀ àkídà kì í yí padà kò lè yí padà abadan kò lè yí padà. afáwa ni fa inkaru ilmi mawjud kufurun ẹgbẹ́ o fa inkaru kéèyàn tako alẹ́ ilmi almawjud. إما شرية في القدر الشرعي كين يتاقو كين يدعو كفر عمت اللهم باوي الرياح أعطى الرياح علم الموجود علم الموجود المفهوم شريعة àwọn jabaríyà ni so eléyìí ni ó kà fáfi kà fara àwọn jabaríyà náà torí pé àwọn jabaríyà ni wọ́n sọ yìí pé wọ́n bu ẹni tó jalè kurani ti bu àbí wọ́n bu ń sì nà kurani ti bu ẹ̀hẹ́n wọ́n sọ pé kẹfìrí alábòsí ni mùsùlùmí alábòsí ni kurani ti sọ bẹ́ẹ̀ sọfàǹkàrù lè ilmi mojúd kúfùrù bẹ́ẹ̀ bá takò ìmọ̀ ṣẹ̀ríà ó ti dú kìfì ní òṣèré gẹ́lẹ́ nù ọmọ lẹ́nu yá ìpínlẹ̀ máa ń zọlọ lọ fàwọláìka omulkafirun fàwọláìka omulfasikun fàwọláìka omuzọlihun wàdìáàwù lè ilmi mọ̀fúdì kúfùrù kíyàn wá pe àpèmọ́ra ìmọ̀ ìmọ̀ téèyàn ò ní tẹ́dàkùn ò ní alikadaru alikawuli kúfòrò eléyìí rọ́dùn fáwọn tàbí yẹn alùpàdàríyà tó dáwọn sọ pé àwọn ọmọ àwọn ọmọ neck àwọn ọmọ future ọlọ́run gan ò mọ́ táwọn bá ti mọ ọlọ́run ò ní mọ nígbà wọn bá tó mọ ọlọ́run tó mọ ìbáwọn sọnù. wàlẹ́ àyẹ butu ìmánu ilẹ̀ afọ̀bó lè lè ilmi mojúd afáàní ẹgbọ́ ìmánu kò lè rinlẹ̀ àtùgbà tí yẹn bá tó gbà wọlé tó tó pàjùlẹ̀ sílẹ̀ fún al-ilm al-mawjud al-ilm al-shar'i ìmọ̀mọ́ qala Allahu qala rasuluhu qala sahaba kílẹ̀ lọ́wọ́ sọ kílẹ̀ náà ti sọ ìmọ̀ tó ń bẹnu ṣẹ̀ríà ìmọ̀ ẹ̀sìn torí ẹ̀ ló dásí pé ẹ rí i pé al-ilm al yìí ó ní usulu ó ní furu' ìsìláàmù ó ṣe lọ́rùn yẹn lé wa lórí ká mọ òṣùlù rẹ̀ gbogbo mùsùlùmí láàmì ìdánpẹ̀ ní alẹ́ ilmu àṣẹ́rí àlòjúbí ìmọ̀ta àfẹ́sẹ̀ náà dandandandan gbọ́dọ̀ mọ̀ àyìn lọ́lẹ́kẹ́ rí wọn ní lọ́lẹ́kẹ́ wà mú gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú wọn tó di rí tó fi kiri wákàtí márùn-ún tó fi màlúwà láti tó fi mọ gúúsùlù ṣe ẹ̀ẹ́ gbogbo àwọn ìmọ̀ tó jọ́rọ̀ yàn lé ẹ lórí al-ilm al-mawjud ó gbọ́dọ̀ mọ̀ tó fi Islam ìtọ́nu ẹlẹ́ẹ̀kejì al-ilm al-mawjud al-far'i òun náà tún bẹ̀ eléyìí lè kò pọn dandan lórí gbogbo ènìyàn fardu kìfáyà ni fardu kìfáyà táwọn kan bá mọ̀ kò pọn dandan káwọn kan mọ̀ àmọ́ àwọn kan tó ti mọ̀ ní tọ̀ ó dọ̀rọ̀ yàn fún wọn láti lo tí wọ́n mọ̀ ló dá sí kò sáburú mbẹ kíyàn dídò dídò nípa ọmọ sẹríà kó dídò gan kódà tẹ bá fi ń fa ẹ máa fa gan ok nínú gúúsùlù ẹ jànàbá àti gúúsùlù àbá àfẹwọn gbé jànàbá mọríkàsì náà ni jànàbá bí wọn ló lé ìjà wọn yàn kan lọ sí ájì kò wá mọ bí ìṣèjọba aláwọ sọ̀rọ̀ wọn sọ fún lábá pé rọ́júlù ìhìrọ́ ni jẹ̀nẹ́bà ẹni àwọn ìgbọ́dọ̀ yẹn tó bẹ́ẹ̀ bèrè ní pé ẹni tó ń bí ara mi tó wá ní jẹ́nẹ́bà lára kí ni èsì fún àkóyá wa kẹ́lípọ̀ mẹ́ta rọ́júlù ìhìrọ́ ni jẹ̀nẹ́bà kókó ọ̀rọ̀ náà ni wípé kò síbi tí ẹ lè wádìí nípa ọ̀rọ̀ fíkíù ọ̀rọ̀ fíkíù yẹn ni tí wọ́n pè ní fíkíwù tẹ̀sìn àfíkíwù aláskar ìṣúdẹ̀ lè wá díẹ̀ dé ẹ lè wá díẹ̀ o lè béèrè bó bá ti gbé ní o ṣe béèrè bó bá ti yàn sí ní o ṣe béèrè bó bá ti fẹ́ mọ̀ sí ní o ṣe béèrè ìfagbọ́n bẹ́ẹ̀ sókè ẹ̀ ẹ̀ ẹ̀ yóò tábà sọ̀rọ̀ pé kápẹ́ pé ìmáàmù yẹn kápẹ́ àlọ́ àlá yẹn ṣe pé kò sí ṣẹlẹ̀ kò sábúrú mẹ́ torí pé al-ilmu al-mawjudi ìmọ̀ táwọn wà nù torí ẹ̀ ní kìyà fìfì ráyè ìjókòó mbẹ́ ká fi eh, ká fi pọ̀pá pọ̀pá tó ń bẹ́ ńlẹ̀ ká fi ṣòṣun wọn tí ò sí ńlẹ̀ tó sì jọ ọdún tó ń bẹ́ ńlẹ̀ náà pé ní kìyà ó wá rí ìjókòó níbi al-ilmu al-mawjudi ṣé ń gbọ́ mi yé ẹ̀ ráyè ìjókòó bẹ̀ dáadáa usul fiqh ìrora ìdókò alqiyas ìrora ìdókò alisibat gbogbo ìrora ìdókò ńbẹ àsìkò ńgbà kó rábà rọ síbi ṣáà kínú ni àkínú àkínú ọ̀tọ́ òdò tó ṣe gan ó tún ọdún gbọ́sùn ọdún bá wa nínú coronavirus sáà sí ìdìbò ẹ́ ìdìbò lẹ́lọ inú ilé ṣẹ̀tìlẹ́sìn ilmu alẹ́ ilmu ni mo jù nìyẹn so kìyàtò wọlé àwọn fọ́sùn tìǹbàtì ààrẹ ní ìgbẹ́gbẹ́ pé gbé pọ̀pá òun náà bọ́ sórí sí ààrẹ wọn àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ iná alhamdulilayi náà mọ̀ sí ó ti ti lan <laughs> wọ́n ṣe wọ́n ṣe kútùbà yìí lè ó rọrùn dáadáa níbi alìlmù almojud tóró ń bẹ nínú nínú sẹ̀ríà nínú alukọ́rán kẹrì nínú sọ́nà sàlámà sàlámà sókèlè so afa ni inkaru ilmi almojud kúfùrù tátako ìmọ̀ ṣẹ̀ríà kúfúrò ni wàtárìkì tọ́lábìlì ẹ̀lmẹ́ wàtárìkì tọ́lábìlì ẹ̀lmẹ́ mọ̀fúd ó ní kásìmọ̀ dájú pé a gbọ́dọ̀ gbé jù sílẹ̀ wàtárìkì àtárìkù bí máa na ànáyì náà yìí wọ́n kọ̀ọ̀kan fún yàn ǹdọ́ máa ń fọ̀ fún wa nínú ẹ̀sìn méjìlél sẹ́gbọ̀mìyé ǹdọ́ máa ń fọ̀ fún wa méjì ǹdọ́ máa ń fẹ́ ká ṣe méjì ó jura wọn lọ ní ìkan ẹ̀gbọ́n ìkan àbúrò ètò ètò ètò tó jẹ́ ìdílé ẹ̀gbọ́n níbi tí wọ́n fẹ́ ká ṣe oníwájibù tí ìbá ti ṣe yóò jẹ ìyà lára ẹni wọn wákàtí márùn-ún ètò jẹ́ àbúrò onísúnnà mùsàábù tọ̀tọ̀wọ̀ téèyàn bá ṣe kù sí àmì àmọ́ mọ́ retí ládàá rẹ̀ tọ̀ níbi ẹ̀kejì níbi àtàrkì níbi náàyè ìtú ọkọ̀ fún wa méjì ni ẹ̀gbọ́n àtàbúrò ni ètò jẹ́gbọ́n ni haram ìkejì ìyẹn ẹ̀gbọ́n ni ìyẹn gbọ́dọ̀ jìnnà sí ìyẹn gbọ́dọ̀ gbélẹ̀ bí yóò bá gbélẹ̀ yóò rí ibi lọ́lọ́ yóò sì jẹyà ẹ̀wọ̀n arábùrò èyí ó gbélẹ̀ tí yóò bá gbélẹ̀ nǹkan kò sí yà ń bẹ̀ ìyẹn náà pè ní nahyu tẹ̀nzì nahyu àtẹ̀nzì àfàwọn ni wàtárìkì ká gbẹ́jù sílẹ̀ irú gbẹ́jù sílẹ̀ wọlé haramu ni ìyẹn nípa ẹnikẹ́ni tí o bá gbẹ́jù lẹ̀ o ti sàrámù kí ni ganan tọ́lá bilẹ̀ ilmi mọ̀fúd ká máa wá wáyé mọ̀ ìmọ̀ tí tó pamọ́ ìmọ̀ tẹ́jà kan ò mọ̀ ìmọ̀ nípa àlùkádàrú alikini alikọ̀wòní ẹ̀dá kan ò mọ́ ẹni kò lè sọ. the most peaceful person in the world mùsùlùmí ni wàláì bẹ́ẹ̀ bá rí mùsùlùmí kan tí ò mọ ọbẹ̀ nífọ̀kànbalẹ̀ tó ń gbọ̀n lọ́kàn tó ń gbọ̀n láyà tó ní depression ẹ lọ wo dáadáa ó ti lé ní ẹ̀kọ́ lé ó ti tayọ àlà tíra fáwọn kan bẹ alùwàsáìlù alùmùfídà lẹ́lẹ́ hayati sa'ida ti ṣe kàbẹ̀mọ́nà gbọ̀nàtọ̀ sàdí rẹ̀ sí mọ̀kànlọ́wọ̀ tààlà tíra náà àti promise pé a ti kárí mọ́síláṣí wáyé lẹ́yìn ọ̀rẹ́ jẹ́ lórí ilé ẹ̀dá láyé àwọn ìgbésẹ̀ nípasẹ̀ àwọn test to ojú ọ̀nà tó máa rìn tó fi tó fi jẹ́ the most successful person ń bẹnu tí náà lára ẹni àtàkùwà lára ẹni àfàbọ̀ lára ẹni alìmán lára ẹni àtàwákùl lára ẹni tọ́lábùlẹ̀ ẹ̀lì jẹ̀mọ́ ipa tí ìmánì kó ìmánì ìgbàgbọ́ tó kó níṣẹ̀mí ọmọ nìyàn kékeré kọ́ ní ọlọ́dọọdọ́ ọmọ ènìyàn ká má sì sọ nílùú kékeré kan wọn náà bá ti gbọ́ lọ tó bá wò bọ̀ náà nìyí gbogbo ìlú tí mọ́nì bá ti rinlẹ̀ ń bẹ̀ wàhálà ìlú ni wọn ní kéjì ló tí wọn lọ sí mọ bẹ́lẹ̀ òṣèlú balẹ̀ wà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni alihamudulilayi nàìjíríà wà yìí ìwọ̀n báyìí mọ́nì tó sì ń bẹ lára àwọn mùsùlùmí ìlú fi dúró ṣe rí yìí àmọ́ dáṣẹ́ pé ọmọ ènìyàn orí nítorí ọkàn rẹ̀ pọ̀ ni àwọn tó ní mọ́nì àmọ́ tí wọ́n ṣe àmọ́ tí wọ́n ṣe ṣùgbọ́n gbà tí imáni ń bẹ pé ẹ̀ eh, ọlọ́run ti ràn wá sí wa ni àbí bọ́lọ̀ bá ní pé tọ̀ àsìkò ẹnìkan lẹ́lọ́wọ́ ẹ̀rì bọ́lọ̀ bá lásìkò ẹnìkan àní lówó àní ẹni náà ni tọ́ba bá bẹ lásìkò tó tààrà owó náà ni jẹ̀mọ́ ọlọ́run tó tọ̀pá ni náà ni. ṣe rí kinní ni ìròrí yẹn ìròrí tó fini lọ́kàn balẹ̀ ni ìyẹn gbàfà fọlọ́run ó sì fi déédéé díẹ̀ nínú tí ń bẹ lẹ́kọ̀ọ́ nílẹ̀ yorùbá ká gbà pàtó náà ẹwà tó àtàwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó ká máa kà lẹ́yìn nù aláhùnmá olúwa wa láàmà ní alimọ̀ àti ẹni ọlọ́run bá fún àbí ẹni ọlọ́run bá fẹ́ fún kò sẹ́ni tó lè kọ̀ fún bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ṣé yín ẹ máa apply ẹ̀ lórí every action ń gbèsè ayé èyí tó ti níyẹn kò wù ọ́ kó ní tàbí kò wù àwọn kan kó ní àwọn kò sì bẹ́lẹ̀ ìdí sí mi wàhálà ìlú ṣe gẹ́lẹ́ nù ibi tó délé nù ibi tó délé nù kò wù àwọn kan kó débẹ̀ ó lè jẹ́ nínú mọ̀lẹ́bí ó lè jẹ́ ní oṣù mọ̀lẹ́bí ó lè jẹ́ ọ̀rẹ́ ibi táwọn kan ò sì délé nìí ó wù wọ́n kí wọ́n ó wù wọ́n kán débẹ̀ ó débẹ̀ ni àmọ́ ìwọ débẹ̀ ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ àwọn ọ̀tá ọ̀tá ọmọ ènìyàn jìnnà sọ́mọ ènìyàn wàláì wọ́n súnmọ́ wájú ẹgbẹ́ ara wa lọ ọ̀tá wa ṣùgbọ́n alikadar sáàbẹ̀ kúkú lè ṣe kádàrà ti gbọ́ wájú gbogbo nǹkan tó bá gbogbo iṣẹ́ ayé rẹ̀ nítòsẹ̀ lèmi tó fi kú nítòjú bẹ́ẹ̀ lọ ti ṣe wọ́n nítòsẹ̀ lèmi tó fi yá wẹ̀rì nítòjú bẹ́ẹ̀ lọ ti ṣe wọ́n. aláhùnmọ̀ láàmà ni àní máa àtọ́yì wọlúwa o ẹni tó bá sọ pé wà á fún kò sẹ́ni tí ó kọ̀ fún pé kò mọ̀ fún. wà láàmú òkìyá ni màmá ẹni ọlọ́run bá sì kọ̀ fún kò sẹ́ni tó lè fún bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ èyí ó jẹ́kọ̀ fún wa gbogbo tó ti bọ́ fún wa pátá àwọn akọ́lá ní tó bá pọ̀ lóní yóò wá bá wọn. mo wá gbọ́ yóò mo wá di jábírí ẹgbẹ́ jábírí ẹ̀ wọ́n lọ́ba ní màmá òwe màmá òwe nínú ilẹ̀ lọ́sùn àwọn òní lọ́lé ìwé wọ́n ti mọ̀ òwe kò ní lọ́lé kéwú ó sì mọ̀ kéwú kò ní lọ́lé iṣẹ́ yóò sì lówó jábírí nù jábírí àti jábírí kọ́ ni kí ni jókòó síbẹ̀ tó o bá ti lọ́lé rẹ òní mọ̀wé tó o bá ti lọ́lé kéwù òní mọ̀kéwù tó o bá dẹ̀ ti lọ síbi iṣẹ́ òlè lówó tánìyẹn kọ́dárí àbí kọ́dárí kọ́ àìmọye tó lọ́lé kéwù mọ̀kéwù kò lọ mọ́dúrásà makaranta nìgbàmíyà kò lọ yálé tó alẹ́ lọ ilé kéwù yẹn ò yẹ pé ah tó gbà gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ èmi kò máa ń fọ́lọ̀ kí ní ẹ̀ tiktok náà ni wọ́n á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí bóòlù ṣe lówó náà wáyé bẹ́lẹ̀ gbọ́nsẹ̀ gbẹ́lẹ̀ káàkiri náà sọ̀pẹ̀ mí sí nǹkan ọ̀hún ṣùgbọ́n ní pò lọ́bí jẹ́mọ́lá jọ ilẹ̀ ní lọ́mọ́ ó di di sórí ìdìdì ẹ nìyẹn torí pé ìwọ gbára lékìní sábàbí ibi táwọn ọ̀dàrí àti ọtí wà fọ́ọ̀tì nìyẹn àwọn gbára lé sábàbí by extension ṣe rí lórí àwọn kọ̀dàríyà ẹni yìí wọ́n máa rè láì lórí effort títí wọn torí pé wọ́n gbà yìí pé ọlọ́run ò mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ sáwọn nígbà tó bá tó ṣẹlẹ̀ sí wọn lọ́lọ́run tó mọ̀ ń pẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọmọ ènìyàn ló ní decision gbé káyé ẹ̀ nítorí àwọn kọ̀dàríyà ń sọ̀rọ̀ wọn ni á ah, lọ́lọ́run kọ́ nìyẹn àwọn ìfẹ́ gbọ́ yẹn tọ́lọ̀ mú wá ní àwọn ẹgbẹ́ gbọ́yè ṣé kò wá sí tọ́lọ̀ nǹkan kò wá sí tọ́lọ̀ mú wá ní àálù sí náà bẹ́ẹ̀ láàrin méjì pé ẹ̀ á sì ṣe a máa bọ̀rọ̀ gbára lé ọlọ́run ní agbára lé ẹlẹ́mìí ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ́ síbẹ̀síbẹ̀ kọ́ ní tó kójọ ẹni tí ò ṣe tó ń tó ṣe nìyí òun kójọ jù bẹ́ẹ̀ lọ. sotori ìdílé yìí mùsùlùmí àyè máa nánu ká máa nánu gan-an al-ilm eh, eh, al-mafqud ìmọ̀ tó tẹ̀lé tó yẹ الله سبحانه وتعالى Allah subhanahu wa ta'ala ni ẹ mùsùlùmí èkì lọ yẹ nǹkan wò ayé lọ yẹ nǹkan wò ọ̀dọ̀ abaláwo ni ìyá aláwo ni ọ̀dọ̀ afáà ni ẹni bọ́ọ̀dì tó ń tọ̀ nǹkó jẹ́ kó sọ fún wa pé òun fẹ́ mọ future wa kíní kan fẹ́ dàrú future òun fẹ́ tún un tò mùsùlùmí gbọ́dọ̀ dán yẹn wò kódà kọjá pápá àlè ń tọ̀ òun ló gbére kalẹ̀ bẹ́ẹ̀ tó ń kílèmù ẹ̀ bí àwọn tọ́mọ yẹ nǹkan ọ̀tọ́mọ ń tẹ́ yé pẹ́ gbẹ̀lú wa ti ṣe bẹ́ẹ̀ jẹ̀ mọ́ ó ń tọ̀ òun káfíọ̀ kẹsẹ̀ rí ni tó ń pè àti mọ́ra yìí mọ́ kọ̀kọ̀ òun mọ́ kọ̀kọ̀ ẹ wá wo àdánwò àwọn tó ń pè ní rmqk ẹ́ ìròrí ti wọn láì tẹ̀ sí ìmẹ́jì orí wọn lórí kúfùrù yìí lórí kúfùrù yẹn ìfọ́nù wọn sọ nínú fídíò ẹ̀ lánàá náà ni ìdí ẹ̀ ẹ̀jẹ̀ á múra sọ̀rọ̀ tàfíìdì ẹ̀jẹ̀ á múra sí ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ó pàtàkì gidi gan àwọn ìròrí burúkú ó ti wà tà ó ní dèdè agbára lẹ́nu ọlọ́run ni o dèdè agbára tí ọlọ́run ní òun náà ní agbára tí ṣètọ́ni ní ẹ mọ wá gbọ́ o ó ní ṣùgbọ́n. kò sí agbára ọlọ́run kan agbára ṣètọ́ nìkan tó ran ọmọnìyàn ọmọnìyàn láti máa ń fi nǹkan a máa ń fi nǹkan dẹ́rù bara wa. Dèdè agbára tọ́lọ́run ní òun náà ní ṣètọ́nì náà ní. Kò lè sí agbára ọlọ́run àbágbára ṣètọ́nì kan tó ka ọmọnìyàn. Àwọn ọmọ kan máa ń fi nǹkan dẹ́rù bara wa. yà ah, má ṣèkínní yìí o má ṣèkínní yìí o má ṣèkínní yìí o kò dá o ọlọ́run fi ẹ̀jẹ̀ fi ẹ̀jẹ̀ ó ní gbogbo irọ́ ni. ẹ dákun wọn ti dàrú nísìn tí wọn náà bá wọn bó ṣe tòun tí yẹn bá kán lù jẹmọ èyí yóò jáde yóò kàn apá yóò kàn lẹsẹ yóò kàn létí tí mo lè dá nkúrú kù ẹni pé kọ wa yìí kọlọba Allah subhanahu wa ta'ala. kó bá wa kẹ́ gbogbo àwọn afá súnà pátápátá lára gbẹjọ́ àwọn afá súnà nù nítawọn èèyàn bàjẹ́ láwùjọ àwọn ọmọ tó ń ṣe anábì sallallahu alayhi wa sallam ó dẹ̀ ti sọ ó ní bada al-islam ghariba wa sayaudu ghariba kama bada fatuba lil-ghuraba qalu wa ma hum al-ghuraba qalu aw qala alladhina yuslihun ma afsada an-nas anábì sallallahu alayhi wa sallam orí ìsìláàmù yóò dé ní àjòjì yóò sì kásẹ̀ lẹ̀ náà ní àjòjì fàtúbà lùkùràbà àjẹ́nà kó mọ jẹ́ ti àwọn ẹni àjòjì wọ́n láwọn ta ẹni àjòjì àlẹ́dẹ́ náà yóò sì ṣòro má àfẹ́rẹ́ náà ní táwọn èèyàn bàjẹ́ nínú ẹ̀sìn kan làwọn tún ṣe abẹ́lábà Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbẹ̀fọ́ insha Allah á tẹ̀síwájú lórí point forty six ní oṣù wọlé ayé October ìjọba ìjọba ó january inṣàlá inṣàlá ebi fíkìw oṣù méjìlá fi ṣòwò náà وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم àwọn tó bá ní bèrè bá ìbéèrè méjì sí mẹ́ta one two three now number one láti sọ̀rọ̀ ẹ̀ àmì àmì ṣùgbọ́n tún ìtura mm-hmm. ok. Number two. Amount. Nàìjíríà lè gbé ẹni tí a ti rí láwùjọ gẹ́gẹ́ owó máa ń wọ̀n tí ó pé wọ́n ń lọ pẹ́ jù wọ́n ló ti àwọn òkè kan nínú ọjà tó pé ó gbó àwọn iṣẹ́ ìdájọ́ tó ló tẹ̀lé ìpè à ìkànnì mílì ọ̀hún ní sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ nìyẹn tó pé àpèjì ti gbá rẹ̀ tó lè ṣe. òun náà fẹ́ bá wọn kópa mẹ́rin. kópa wọn lọ́wọ́ àti pé ok ọ̀rọ̀ ẹ̀ka lè bá sọ tí òfin ní ìjọ òfin lè rí mú náà. ẹ̀dẹ́ kò yé mi dáadáa ṣe bí wà bí lónà àbí empowerment okay. why two thousand aha then make you like am directly. báńkì wo. Thank you. نعم آه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وله ìbéèrè àkọ́kọ́ tí a bá wọ mọ́ṣíláṣí níjọ jùmọ́ àti mọ́ mo ṣe kótóbà lọ́wọ́ a múná sílẹ̀ àràkà méjì ìwà ká tó jókòó báwa ṣe wọlé yẹn nìyí ẹnìkan ti wọlé bẹ́ẹ̀ ní àsìkò náà bí sallallahu alaihi wa sallam tánà bí ṣe kótóbà lọ́wọ́ ànábì torí ẹ̀ ń já kótóbà ànábì ṣe sọ fún un torí ẹni yẹn wọlé ó jókòó ni aláàbí wa béèrè pé ṣé o ti múraka méjì wá ó ní là ó lóun ò tí ì mú ó ṣe láwọn sọ́nà ní dìde ó múraka méjì wá bá a ṣe máa ṣe nìyẹn bọ̀dé bá a ṣe wá sọ yìí bó ṣe simple tó yìí oríṣiríṣi dáhùn alẹ́ mọ́ orílẹ̀ ọdún mọ́ ẹlẹ́mi ò dé yí ọ̀kọ́ lóṣù náà ẹ̀rọ àbí ewu mú ń dì mí bá lóṣù bí a bí kan sí ìṣẹ́jú méjì á wá dìde have nothing na happens Mi ò rí yẹn nínú fíkìú náà. But ohun tó súnmọ́ náà nìyí pé ẹ̀rọ tí sàábé ń ṣe tánàbí kọ rẹ̀ tiẹ̀ òun bá tún ka ẹ̀rọ yẹn kún sún náà àti correction. Ìṣòro <laughs> òun náà yóò kọ́ náà yóò kọ́ lóṣù náà mú náà sí ìdàgbà rárá tátó jókòó amúnẹsílẹ̀ alákà méjì wà àìṣe wà jókòó ojú bẹ̀rẹ̀ tó bá yẹ pé mọ́mọ́ ti bẹ̀rẹ̀ fún túbà la wọlé iye nẹ́sílẹ̀ tó bá wù wá mú wa àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ fún túbà tá a bá lẹ́nu fún túbà a lè mú wa ju méjì lọ tẹ̀síyà tá ń lè fi mẹ́sìlì fún nẹ́sílẹ̀ tá fi kí mẹ́sílásì àlàyé yìí òun nìyẹn ìbéèrè ẹlẹ́kejì ẹni tí ó mọ̀ yìí pé kò dáa kíyàn kópa lórí àwọn kankan míì tó máa ń ṣe nú ọjà tó takò ẹ̀sìn àmọ́ àwọn èèyàn kan nìyí wọ́n bẹ̀rẹ̀ sí ń fẹ́ fà láti kópa nínú àìgbà kan tó fẹ́ wáyé nínú ọjà ìgbésẹ̀ wo làwa lè gbé tí táwa náà fi fà padà tá a sì ní jẹ́ kí wọ́n rí fa lọ wáàsí náà nìyí àbúrò wáàsí yẹn nìyí amabẹ́lẹ́ mọ̀ pé alihidaya minallah wal idlalu minallah ìsọ́nínú ìmọ̀nà ọwọ́ ọlọ́run ló wà àmọ́lẹ́ ọlọ́run ti ní mọ̀nà onísìmọ̀ sọ nínú eléyìí ò túmọ̀ sí wípé kí àwọn afẹ́lẹ́ gbogbo ẹ̀ wọn náà bá ti kọ pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ara àánú oṣù wa àti sùn bí àwọn awòlẹ́yàwó ṣètọ́ ni bá ṣe ń fà á àwọn olùyàwó ramani àwọn náà mọ̀ fà á mọ̀ ṣe o o lè ṣe kó bọ́lọ̀ ń pè sọ́dọ̀ o o mèyí tó ṣe tó ní ṣe mí mọ́ o kò bójúmọ́ mọ̀ ṣe o àwọn náà mọ̀ ṣe àwọn náà wò náà ẹ̀ á mọ̀ ṣàlàyé fún bẹ́ẹ̀ àwọn olùlẹ́mìí pé ọwọ́ lọ́wọ́ bá ní mọ̀nà wà torí ẹ̀ tó bá padà wá bá wọn lọ tó kópa nínú àìdáni àníbà àníbàrà wa lẹ́nu jẹ́ àbúgbàládà gbìyànjú àmọ́ ọlọ́run tí máa fi ní mánà fún ìmọ̀nà rẹ̀ kò pín lé lórí sọ́tọ̀ ẹ̀ àwọn náà gbìyànjú so intervention yẹn gangan nígbà táwa náà ti mọ ìdájọ́ rẹ̀ a sì ti mọ ohun tó fa ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn tí nǹkan yẹn ò fi dá ká ṣe àwọn náà wá tu pẹpẹ ọ̀rọ̀ kalẹ̀ fún yìí ó lélẹ́yìn yìí bídíà fálàyé báyìí àánú ṣe àwọn àti ṣe títí wa àwọn òfìlẹ̀ àní ìdáyà nínú lọ ní àdínà yẹ̀ṣà níta mọ́ sọnù wọ́n ìdí ní máa yorí ìdù ẹni bá wọlọ́ ní máa fi mánà ẹni bá sì wọ́n kọ́ asọ̀nù tọ́lá kò mọ́ sọ wá nù. ìbéèrè rẹ̀ kẹta wọ́n ní ìjọba gbé ètò kan láti lè fún àwọn mẹ̀kúnnù aráàlú lọ́wọ́ so wọ́n á fẹ́ kí wọn á tún àkáǹtì báńkì tán bẹ́ẹ̀ ìyẹn akọ́kọ́ dẹ́pọ́sìtì two thousand naira sí báńkì yẹn wọn tó lè fún yàn ní ìrànlọ́wọ́ rẹ fún yàn. wallahu alam ní tí ìka dítẹ́lì nípa ẹ̀ e. bó ṣe hàn eh, àmọ́ gẹ́gẹ́ bí wọ́n bá àlàyé tá a ṣe yìí èmi rí pé ó ní ìdí fura sí ìjọba ò lè dìmáàlì gbígbá kọ́ dẹ́pọ́sìtì two thousand ó nídìí ìfurasí ó mọ̀ ẹ̀pá àwọn àtìláwí náà ní bẹ́ẹ̀ díẹ̀ torí sì lẹ́mọ̀ rí ẹ̀kọ́ ní empowerment ó ní oṣù ẹ̀ báyìí trojan virus olóṣù ẹ̀ so then ìjọba ò lè demand ká lọ open account nígbà tá a ti ní existence account so àwọn kìnìyàn nìyí ó àyàfi tó bá dá sí pé àwọn tó fẹ́ empower wọ́n gbọ́dọ̀ sì jẹ́ àwọn small scale business owner tí wọ́n fẹ́ kọ́ register ọ̀rọ̀ mi nìyẹn but èyí tó ti ní the empowerment àlọ́ open àkáǹtì yẹn open bbl tá a ní bank verification number tá a ní oníkálùkù náà ló ní ìjọba náà ló fún wa ṣé ti èsì ìwé làbúrò demand yìí pé àtúbọ̀dọ̀ ti lọ open àkáǹtì mi so kíní ẹni yìí ó gbà fura sí wípé ṣé ìjọba tá a mọ̀ ní àbí ìjọba mọ̀ fúùdù <laughs> ìjọba tá a mọ̀ àwọn àwọn ají ọ̀rọ̀ ẹni gbé láì fura tó ti yé èmi ò bá mú wọn rọ̀ àyíké ká ṣe sùúrù náà bẹ́ẹ̀ ni ká ṣe sùúrù lórí lórí ọ̀rẹ́kù sọ̀rọ̀. Anything ìfà ẹ̀gbọ́n. <laughs> ẹ̀kọ́ dùn yẹn mú gẹ́gẹ́ bí mùsùlùmí ìfà ẹ má mọ̀ sáré kò túmọ̀ sí pé ìyẹn lè rí fà o ẹni tí ìfà ìyá kan pọ́ṣàn kò dé pé ilé ayé gan ọlọ́run ò gbélé lọ́fẹ̀ẹ́ ọlọ́run tó dá ayé kò gbélé lọ́fẹ̀ẹ́ ó dálé ayé ní sábàbí bá fi sinmi ìyẹn wá jẹ́ ló fẹ́ jáfà ní ayé láì ní fi sinmi yóò jẹ ìyà ewé kò bá ìfà wa kò bá ọ̀fẹ́ wa atẹ́gùn ni omi ni oúnjẹ ni aṣọ ni obìnrin ni ọkùnrin ni gbogbo ohun tó wà láyé nínú ìdẹ àá ẹ̀rínà alukuran dẹ́ ẹ̀mọ náà ni sọ́mùnà latus alúnà yàwùmọ̀ ìdín àní nàì kò bá fà wá nítumọ̀ ẹ̀ tó túmọ̀ sí pé gbogbo ní àbá rí ń bẹ̀rẹ̀ aláyé yìí ọlọ́run béèrè lọ́wọ́ yẹn àfi kí yẹn lò sí lànà ọlọ́run sì ní kápá kó ṣe ní kíni kó ṣe lọ́fẹ̀ẹ́ àbí àmọ́ bó ṣe ṣe nù ó táyà ìdáǹgbẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ní kí ẹ̀bí sin ọwọ́ lọ́run tíjọba wa sọ yìí tó bóyá àwọn fẹ́ fún wa ní kankan nìyí oníbi àkéèsí tó pọ̀ eléyìí tiẹ̀ ti kẹ́sìn ìkẹ́sìn tó pọ̀ nbẹ́nbẹ́ ìjọba ò ní sọ pé àwọn fẹ́ empower èèyàn kan wá ní kí wọ́n lọ open account wọ́n á yà ẹ̀ báwà rẹ pẹ̀lú bóyá personal account number sí yàn ní. business náà fẹ́ empower wọn á ní ẹyẹ tó lọ rí ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì kí wọ́n fún wa deposit two thousand ẹ̀fẹ́ empower mi èyí lẹ́yìn fún mi twenty thousand wọ́n á fi two thousand kalẹ̀ definitely èyí lẹ́yìn fún mi eighteen thousand nìyẹn tòtọ́ wá gba two two two two thousand lọ́nà ìyẹn two hundred million thirty empower ìyẹn fifty million adájọ́ pé ó wà láàrin lẹ́gbẹ̀lẹ́ fún wa tẹ́tẹ́ mi so àwọn àkíyèsí ìkẹ́fín ó pọ̀ lábẹ́ lábẹ́ àlámọ̀dé mi àdúrà ní ká ká dúró mọ́ dáadáa ọmọ bẹ́lọ̀ àlékún àrísìkí àìsí ìjà kan wọ́n mọ̀ ọ́ jákàn ìwọ́n ni ah bí nàìjíríà ṣe ń lọ yìí ah mi ò lè ṣoríire ẹni yẹn ti kọlu kádàrà àbí òkọlù èròdí àwọn táwọn yẹn àfàtọ èròdí àwọn táwọn yẹn èròdí àwọn táwọn yẹn ẹ àwọn kọ̀wárì ó gbà bó ṣe aláàdé mo ṣàánú ara lè ìbá dárúkọ rẹ fún gbogbo worldwide tábà tún sọ̀rọ̀ kádàrà ọ̀rọ̀ kàwárìjì ò wọlé mbẹ́ ọ̀rọ̀ ọ̀tá ló wọlé àti ọ̀fà tó kọ̀kùnmá ẹni tó wá ń sọ yìí pé ah bí nàìjíríà dé sí báyìí ah kò lè yẹ ẹni mọ́ kò lè dá fún mi ìròyìn ta nìyẹn ẹ́ kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀. torí pé ẹ́. ẹ pé òun ò gbára lékè yẹn ni pé ọlọ́run ò lágbára láti sọ mí lólówó ló ń sọnù ó ti ta ogé ni ó ti takọ agbára ọlọ́run ẹ a nàìjíríà dé sí a méjì ẹ̀ by fire by fire by force lórí dání ẹ́. Eh? tẹ́sí yé wọ́n ti jẹ́ ìròyìn àwọn kọ̀dọ̀ríyà torí pé ó gbára lé kíni ó gbára lé personal effort ah ó gbá ṣe gbàlá fún àwọn alùsùn náà lọ́dún tọ̀ ebi nàìjíríà délé ní abẹ́lọ́n ọlọ́pàá fún tiwa kó fún wa ń bẹ̀ ó sì ní kápá àti lòsí àmọ́ abẹ́lọ́n náà ni tó bá sí alihamudulilah ìnáwó ìmá tó bá kẹwàá fábí fádìlì yìí ọlá rẹ ni. wà ní ọdẹ bá tó bá fìyà jẹ ni fábí adìlì yìí déédéé ni ọlọ́run ní fìyà jẹ yẹn ọlọ́run ló kẹ́ ẹ ìṣàgbára ẹ sọ̀rọ̀ àwọn tó máa gbé tó máa sọ hmm, tó máa gbé tó máa sọ ọlọ́run fún un àmọ́ nígbà yẹn ọlọ́run kẹ́ni ọlọ́run dáadáa ó ṣẹ̀lẹ̀. ó ṣẹ̀ ni tí ò bá ṣẹ̀ ni kò ní dídì rẹ̀ lọ inú ìmá àbí ó ní mo bọ̀ o ẹ̀ẹ́n láti ọdún bẹ́ẹ̀ mọ̀ orí mo kò ṣe é jó kò dàbí àyìnlọ́mọ ewúrẹ́ àti kọ̀lẹ́ ń jóná àbí inú ìmá fábí kí ni ẹ̀yà ẹ̀fílẹ̀ ìjọba àti àti lọ́rùn inú ìmá bó bá kẹ́ni fábí fábí yìí ọlá rẹ̀ lọ́dọ̀ lórí wọ́n in ìzìbà tó bá fìyà jẹ ni fábí adìmìhì títí dédé ni èyàn ní wọná kó mọ̀ jẹ́lẹ́jẹ́ kó mọ̀ wà rẹ̀ àmọ́ ọ̀dọ̀ wà jẹ́ náà ọlá mi yes ọlọ́run ṣọlá fún ọ ọlọ́run ṣọlá fún ọ kì í ṣe pé iṣẹ́ rere ló débẹ̀ àmẹ́sì sọ̀rọ̀ sọ pé kò sẹ́nìkan nínú wa tí ó wọná pẹ̀lú ìṣọwá rẹ̀ tí ó wà tí ó wà ìdáná pẹ̀lú ìṣọwá rẹ̀ á wà ìdáná pẹ̀lú kíni ọlọ́ọ̀lọ́ọ̀nù àná ọlọ́ọ̀nù wọ́n ní ìwọ náà ẹni bẹ́ẹ̀ náà ní gángan ní ànábì gan náà sallallahu alaihi wasallam abdulhamu kọ́nà kó fi àjẹ́nà tàá lọ rẹ̀ àjẹ́nà tàá yí àjàlẹ̀ tó wá fún wa ní tó fún wa kó fún wa sí náà lé ayé rọ́bà náà á sì ná èdè ní hasana wọ́n fẹ́ á sáré fún wa kí náà dábàá nù àdúrà lágbára púpọ̀ ìjà mọ̀ sí i wọ́n bá wọn rojọ́ pé á ẹ̀rí tán báà mi ṣe lóṣèlú ẹ́ mọ́ yọ mọ́ mi èsì yọ ọjà á èmi nìkan náà mo rí ọdún náà fámìlì mi á rí ìta fún mi tó bá ti sọ bẹ́ẹ̀ kí ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ wàláhì kò ní dáfẹ́ nìyẹn bí tíyẹn bá gbé tíyẹn bá ru ọlọ́run ọba sí tó bá gbọ́ ọlọ́run ọba sí ìbẹ̀rẹ̀ ọlọ́run ti báyọ̀ ọlọ́run àmọ́ yọ ẹ̀kọ́ funfun jáde nínú kòkò dúdú márùn kan haúsá ni ee kìíní kan ranù ẹmọ ee ranù ṣẹ́ẹ̀mọ tán ice water tútù lẹ́lọ́nù ní máa dì ní máa tà ní goslo ó ní oil show kan tí mo rí video of recent já early this month tó ní lórí omi billions of dollars ló fi kalẹ̀ ẹ wo iye trailer yìí ẹ ẹ wo iye bọ́lá ṣe máa ń ṣe é nù pásítọ̀ bá ti tó ogun owó rán gbogbo ọdún sí ogun owó pátá ẹ lọ́rùn wọn ẹ ra mọ́tò tuntun àlòkù nàìjíríà náà máa ń lò tètè tó máa kọ́lé owó kọ́lé ètí àmọ́ tó tó kú wọ́n jẹ ìyá ẹ̀ wọ́n jẹ ìyá ẹ̀ Dangote gbọ́dọ̀ yẹn ṣe gbogbo àtọ́ lówó láyé tó kọ́ kàn láyé ogun èlò ogun èlò ẹ̀wọ̀n mọ òṣùlẹ̀ tó dájú òṣùlẹ̀ tó dájú àfáà kan tọ́lọ̀ kó ṣe àdó ni gbogbo àwọn nǹkan tí tó pamọ́ ń dọ̀hún àwọn orí ibú tó wà ń kọ́kọ́ ní dọ̀hún àwọn yẹn ti transfer rẹ̀ sórí public listing àfáà ìmọ̀ ni ah òun ló sílẹ̀ gidi gan èso tó dájú ni tàṣùbà dání bẹ́ẹ̀ni gàmá sọ pé kí ẹ̀ má ṣe kíni irọ́ ló pa kíni kan oṣù lẹ́yìn gbogbo ń bẹ̀ ẹnìkan wá sponsor rẹ̀ lọ ọ̀ṣẹ̀ múra òun náà wà ń dìmọ̀ ká bàbá yìí wọ́n tún ti dúdú ọlọ́ngbàdúrà ní ọlọ́ngbàdúrà ah, ìwúrẹ̀ rẹ̀ wọ́n bẹ̀ mí. gbogbo àwọn kìnìyàn nìyí yóò mọ̀ pọ̀ wá síbi pé ah ìyẹn gbọ́dọ̀ lékún ní ìkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn fún àǹfààní ara ẹni àǹfààní ìyàwó ẹni àǹfààní àwọn ọmọ ẹni jẹmọ ọlọ́run ní fìyàwó ṣàdánwò fún yàn àtọmọ bí yàn bá jálá gbọ́yé tíyàwó bá gbọ́yé wà láì àdánwò lánàá àwọn tó kàn ló mọ̀ ókè ọkọ gbọ́yé ìyàwó gbọ́yé àwọn ọmọ wa gbọ́yé àdánwò lánàá àdánwò lánàá àti àgbọ ọsàkìní ọmọ ẹni pásítọ kìíní ẹ̀dá kan mọ oríṣiríṣi ọkàn bá ti yìí ẹgbẹ́ fìtínà láàyè so ó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ ẹ̀kọ́ nù kí èèyàn ka ẹ̀kọ́ ẹ̀sìn kí èèyàn kà fún ó pàtàkì gidi àdáwò tó sì wà láàrin àwa ní súnà lára tá àdẹ́sí pẹ̀lú àwọn obìnrin jọ tọ́ọ̀sì ènìyàn kí ló dé tó dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní súnà wọ́n ń jò kí ló fà á tó ń jò inshallah next week àgbéyẹ̀wò ẹ pé àní question answer ló wà pẹ̀lú gbọ́ ọlọ́run ọlọ́run ti pẹ́rẹ́ àti ìwé tó náà nìyẹn àjọ òwò láì lára wọn kí ló dé ṣe pé àwọn ọmọ onísúná ń jó tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni bí ni kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́dẹ́ bí ọmọ òjò bàbá ọmọ òjò yá mọ́ ọmọ òjò òbí mọ́ náà wọ́n ní súnmọ́ kí ló dé so àjọgbéyàwó náà ni àbí ẹ̀yin ògbọ́n àlàyé òbí mọ́ àbí àìmọ̀tí ìdìmọ̀ sí ìwọ náà ó sọ sí ẹ náà abẹ́lẹ́ bá Allah subhanahu wa ta'ala ó ṣàlẹ̀ fún àgbẹ̀ fún ẹ wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallama assalamu alaikum wa rahmatullahi wa barakatuh